èyí làwọn chọ́ọ̀chì mẹ́fà tí wọn kì í ṣe ọdún kérésìmesì ní orílẹ̀-èdè nàìjíríà ọdún kérésìmesì jẹ́ ọdún kan tí ó ṣe pàtàkì sí gbogbo ọmọ lẹ́yìn kristi ìyẹn ni pé ọdún yìí náà máa fi ń ṣe àjọyọ̀ ayẹyẹ ọjọ́ ìbí jésù kristi olùgbàlà gbogbo ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejìlá òun ni ọdún náà sì máa ń wáyé ní gbogbo àgbáyé tẹ bá ń gbọ́ kérésìmesì dé ọdún olówó ọdún ọlọ́mọ ọdún ọlọ́lá ẹ Èdùmàrè jẹ́ ká sọ̀pọ̀ ẹ̀ bàbá wa Chief Commander Ebenezer Obey ni wọ́n kọ ọ́ lórin ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn ṣùgbọ́n ṣá o rí ọdún kérésìmesì tí wọ́n á jẹ́ ọdún tó gbajúmọ̀ ọdún tó gbogbo àwọn kìrìsìtẹ́nì lágbàáyé kì í fi ṣeré ṣùgbọ́n àwọn chọ́ọ̀chì mẹ́fà kan wà lórílẹ̀‐èdè yìí tí wọn kì í sọdún náà wọ́n ní ọdún náà kì í ṣe ọjọ́ ìbí Kristi bí kò ṣe ọdún àwọn ẹlẹ́bọ ẹ jẹ́ ká máa mú àwọn chọ́ọ̀chì ọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan chọ́ọ̀chì àkọ́kọ́ ni Jehovah Witness àwọn ni wọ́n ń pè ní àwọn ajẹ́rìí Jèhófà chọ́ọ̀chì yìí nínú ìgbàgbọ́ tiwọn àwọn ní ìgbàgbọ́ pé ọdún kérésìmesì kì í ṣe ọdún tó yẹ kí kìrìsìtẹ́nì òdodo máa ṣe wọ́n ní kì í ṣe ọjọ́ tí wọ́n ń sọ yìí ni wọ́n bí Jésù Kristi ọmọ Màríà olùgbàlà aráyé kó tó di ọdún 1928 ni àwọn ìjọ yìí Jehovah Witness máa ń ṣe kérésìmesì ṣùgbọ́n nígbà tó di ọdún 1933 wọ́n gbé òfin tiwọn jáde wọ́n sì ní pé àwọn kò ṣe ọdún kérésìmesì mọ́ wọ́n ní ọdún ẹlẹ́bọ ni ilé ìjọsìn kejì táwọn náà kì í sọ ọdún kérésìmesì àwọn ni Seven Day Adventist Church ìyẹn gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn Jehovah Witness àwọn náà kì í ṣe Ọjọ́ ìbí Jésù. Ohun tí wọ́n sọ rèé, àwa kì í sọjọ́ ìbí Jésù o, nítorí pé kì í ṣe ọjọ́ tẹ̀ ń sọ pé wọ́n bí Jésù yìí gan-an ni wọ́n bí i. Àwa ò kì í bá wọn ṣe é, ẹ sì má fi lọ̀ wá, nítorí pé ọdún àwọn ẹlẹ́bọ ni. Ọdún tẹ̀ kì í sọdún Kristi, olùgbàlà ọmọ aráyé. Ṣọ́ọ̀ṣì kẹta tí kì í bá wọn sọdún Kérésìmesì Nàìjíríà, òun náà ni Deeper Life. Ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ni olùdásílẹ̀ ìjọ náà, ẹni ọ̀wọ̀ W. Kumuyi sọ ní gbangba-gbàǹgbàgbà níbi ìpàkóríran tó wáyé lọ́dún 2013. Bàbá náà sọ wípé “Àwa kì í bá wọn ṣọdún Kérésì o, àwa kì í sì bá wọn ṣe kàáròl tí wọ́n máa ń ṣe ní gbogbo ìgbà nítorí pé ọdún Kérésìmesì tẹ̀ ń ṣe yìí, tẹ̀ ń ṣe ní gbogbo ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejìlá ọdún àwọn ẹlẹ́bọ ni àwa deeper life o àwa kì í bá wọn ṣe é chọ́ọ̀chì kẹrin tí kì í bá wọn sọdún kérésìmesì ìyẹn náà ni God's Kingdom Society tí àwọn èèyàn mọ̀ sí GKS GKS àwọn náà bílífù pé àwọn náà nígbàgbọ́ wípé ọdún kérésìmesì kì í sọdún kìrìsìtẹ́nì o wọ́n ní ọdún àwọn ẹlẹ́bọ ni àwọn kan sì bá wọn ṣe wọ́n láwọn tí wọ́n ń bọ òòṣà oòrùn àwọn ni wọ́n ń ṣe ọdún kérésìmesì chọ́ọ̀chì yìí ẹ̀ àwọn náà nígbàgbọ́ bíi ti àwọn ajẹ́rìí Jèhófà pé ọdún kérésìmesì ọdún àwọn ẹlẹ́bọ ni chọ́ọ̀chì ìkarùn-ún táwọn náà kì í sọdún kérésìmesì òní Jésù ń pè ní àkàǹkà àkàǹkà àwọn náà gbàgbọ́ pé ọdún ẹlẹ́bọ òun lọ́dún kérésìmesì àwọn náà kì í sì bá wọn ṣe é wọ́n ní kò ń sọdún yìí ni wọ́n bí jésù olùgbàlà ṣọ́ọ̀ṣì kẹfà tí kì í bá wọn ṣe ọdún kérésì ìyẹn náà ni mountain of fire ìyẹn mfm nínú olùdásílẹ̀ ìjọ yìí dr dk olùkọ́yà ló ti sọ wípé àwa kì í bá wọn sọdún kérésì o nítorí pé ọdún ẹbọ ọdún burúkú ni bàbá náà sọ nínú ìwé jeremiah fifty two thirty one